pé ẹ máa bá wa yànnàná ẹni tí Olúfúnkẹ́ Gbàràdá jẹ́ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ báwo ni wọ́n báwo gan ni ìrìn àjò yẹn ṣe rí títí tọ́lọ́wọ́ bá fi gbé ibi position tẹ wà yìí ẹ bá yànnàná ẹ ní ṣókí ṣókí ṣókí. Olúfúnkẹ́ Gbàràdá kò kọ́ dédé surface ọ̀ kò kọ́ dédé dé lẹ́ẹ̀kan náà hmm. lẹ́yìn ìgbà tí mo bẹ̀rẹ̀ ní um, Yọ̀tọ̀mí mo tún ti ṣe presentation láwọn radio station kan amúlùdún and all that so mo kàn wá wò pé fine à ń ṣe náà but i can àwọn kan mìíràn náà wà tó wà nínú mẹ tó jẹ́ wípé mo lè gbé jáde then nígbà tí mo ní failed marriage mo wò pé kí ló fà á mo kàn jókòó pé kí ló fà àti wípé ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú due to àwọn nǹkan kan tèmi náà dojúkọ mm. ní inú nínú family tèmi náà so mo wò pé kí ni mo lè ṣe mi ní NGO tí mo lè máa fi ọ̀rọ̀ lọ báyọ̀ sọ̀rọ̀ pé ok báyìí báyìí ok nǹkan tèmi náà ń ṣe leléyìí tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣe tí mo because Olúfúnkẹ́ Gbàdàdá is ó jẹ́ nípa relationship mm. it's all about relationship láàrin ọkọ síyàwó ẹ̀gbọ́n sàbúrò bàbá sọ́mọ ọ̀rẹ́ sọ̀rẹ́ ọ̀gá sọ́mọṣẹ́ bí a ṣe lè bára wa lò tó jẹ́ wípé kò ní sí gbọ́n mi sí omi òtó gbogbo a máa lọ nírọ̀wọ́ ìrọ̀sẹ̀ àti kí ni tó ń fa break up nínú marriage ṣòyìn so mo ṣe kó gbogbo ẹjọ́ nìyẹn. Hmm ló wá di pé ẹ̀ ń fi ń ṣe ètò. ṣe ètò àwọn òpin nàìjíríà pé àyẹ̀wò ní Olúfúnkẹ́ Gbàràdà èèyàn mo tẹ̀ sọ ọ̀rọ̀ orúkọ yẹn létí èèyàn kan ní kí ló Olúfúnkẹ́ Gbàràdà wọ́n ti sí Olúfúnkẹ́ Gbàràdà mo ní ah, well mi ì mọ ibi tí ohun yẹn ti wá bó ṣe gbé wá fún mi nìyẹn. àwọn wo ní gbogbo náà pè yín sí ṣé ìmẹ̀lì náà fi bá yín sọ̀rọ̀ ni àbí ìyàwó rẹ̀ ni. àbí àwọn kan tún máa sọ pé wọ́n gbé wá lójú oorun. lójú oorun. níbo wọ́n kàn sáà gbé wá ṣá. <laughs> olùfúnkẹ́ sàárì àrà ìgbà dáwọ́ àrà ìgbà kò fẹ́ dára ni ó yá bẹ̀rẹ̀ sí ní dá. ẹ sì ní dára láṣọ. àmín àmọ́ ẹ bá nǹkan kan lẹ́nu wa kó tó di pé a ní ká kọ́kọ́ mọ̀ yín ná. n tó jẹ́ bí kókó àkòrí tá à ń gbé yẹ̀wò lórí ètò tòní gangan ó ní ìkóra ẹni ní ìjánu nípa bá a ti ń sọ̀rọ̀ hmm. tá a bá wà láwùjọ gẹ́gẹ́ bí òṣèré tàbí gbajúgbajà gẹ́gẹ́ bí akọni náà àwọn tí ń gbòǹgbèdè ìgòrè afẹ́fẹ́ tẹ̀sí tó jẹ́ ògbóǹtagì òṣèré orí ìtàgé hmm. ìkóra ẹni ní ìjánu bá a ti ń sọ̀rọ̀ láwùjọ yìí ó ti fa ọ̀pọ̀lọpọ̀ gbọ́n mi sí omi òtó oh. láàrin àwa òṣèré hmm. àtàwọn tó fẹ́ wa púpọ̀ ni wàá gbà pé a ti wà lókè a ti dọlọ́hun tí wọ́n bá bẹ́ lómi sọ̀rọ̀ àwọn àwọn ìwọ̀n hmm. bó lẹ́yìn ṣe rí sí àti pé ọ̀nà wo làá gbà ṣe é nígbà míì náà àwọn tí ń fẹ́ ti wáyé náà wọn a máa tìyàn sọ tí ó yẹ kéèyàn sọ ńgbà míì hmm. àmọ́ gẹ́gẹ́ bí aṣáájú gẹ́gẹ́ bí gbajúgbajà bó la ṣe ń ṣe tí nǹkan ò ní gbà nǹkan tí ò ní mú ìfàsẹ́yìn bá ṣe yìí. bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn lọ wọ́n gbé wa. wọ́n gbé wa ẹ̀yin tẹ̀gbẹ́ wá ẹ ṣe o ò ṣe ẹ ṣe o ẹ ṣe o. àìní náà fẹ́ lóhùn yẹn mi ò rí lò hmm? mi ò lóhùn yẹn lò. <laughs> àwọn olóyìnbó ló sọ wípé ẹ ṣáà kàwé ìṣá. think before you speak. ronú kó o tó tọ́. don't speak before you think. Hmm, má sọ̀rọ̀ kò tó wá rò kò tó wá rò because ẹyin lòun. tó bá ti bọ́ọ̀lì àfọ́kábí gbá yẹn gan. kò ṣeé kó mọ́. Hmm. so ó dẹ̀ ní í ṣe pẹ̀lú ìkóra ẹni ní ìjánu ẹni tí ọmọ aláwọn míì wà bẹ́ẹ̀ pé wọ́n fi àǹkárá jó wọn lẹ́nu. ah léèsì léèsì léèsì àwọn léèsì káwọn lẹ́kọ́ sì ó sì pàdúdé ṣe láwọn ilé wọn níhò àwọn oníhò ńláńlá tó gba ẹ̀ṣẹ́ ẹni pé tẹnumọ́ sọ̀rọ̀ ẹni pé wo wọn gbẹ́ni mi lọ́fọ́lá gbà fọ́ o àti pé wọn léèsì náà fi jẹ́ mi lẹ́nu kékeré wọn làǹkárá o hmm. oh. àwọn yẹn ni wọn mọ̀ bí wọ́n ṣe ń kó ara wọn ní oh. kó ahọ́n wọn níjànú hmm. ó dẹ̀ máa ń fa ìfàsẹ́yìn fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó máa ń fa jàǹbá fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nígbà tí Eh, èèyàn àtèèyàn bá jà mm. tó bá ní i will deal with you or i will kill you. Hmm. wọ́n ní àjẹ́ ké lánàá mm. ọmọ ilé ni ta ni ọmọ pé àjẹ́ tó ké lánàá ló pọ̀ ọmọ ènìyàn jẹ ó dẹ̀ possible kó má jẹ olùpàjẹ́. Hmm. ìyẹn ti ẹ̀ possible dáadáa àmọ́ ó ti fẹnu kó jábì. ó ti fẹnu kó jábì. tí mo fẹ́ kẹ́ bá a tan ìmọ́lẹ̀ sí dáadáa èyí tó sábà máa ń ṣẹlẹ̀ láàrin àwa tá a jẹ́ gbajúgbajà àti àwọn tó fẹ́ wa ìsọ̀rọ̀ sí wa láwùjọ tí ò ní máa mú gbọ́n mi sí omi òtò wá láàrin òyìnbó òyìnbó pè ní fans àtàwọn celebrities celebrity hmm. ó fans àbí èsì. Hmm, gbogbo ẹni gbogbo ẹni bá ti pè náà. <laughs> ṣe rí celebrity wọ́n rí wa bíi role model hmm. àwọn fans yẹn wọ́n rí wa bíi role model. bẹ́ẹ̀ so wọ́n máa ń look up to us fún àwọn nǹkan kan àwọn fans mi kẹ̀dẹ̀ rèé àwọn náà mọ̀rọ̀ sọ ṣùgbọ́n ṣe nígbà tí anybody bá ti jẹ́ celebrity ṣe rómi sùúrù ẹ̀ ó máa pọ̀ hmm. tó máa máa mú torí ọ̀pọ̀lọpọ̀ fans yìí wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ tó yẹ pé máa bí ẹ nínú ṣùgbọ́n gẹ́gẹ́ bí celebrity tó fọ́n mú ẹ̀ sí wàá ṣe kí ni wàá ṣe sùúrù láti bá wọn sọ̀rọ̀ wọ́n lè béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀jẹ̀ pé o ti sọ sẹ́yìn wa ni ẹlẹ́mìíràn ni ẹ gbọ́ lẹ́ẹ̀kan ni ṣé ti yín di ni that is celebrity o ló hmm. ń fún fans dé síbẹ̀ yẹn and bóyá ẹni tó dẹ̀ bá ẹ sọ̀rọ̀ yìí bóyá first time first time mà ní bóyá ó hmm. rí owó ẹ for the first time ló láìkí ẹ hmm. tó ti fún ní wrong impression celebrity òkè náà wà so àwọn fans yẹn wọ́n look up to us tẹ́ bá wo lórí àwọn social media mo wo Um, um, ọ̀rọ̀ kan tí òṣèré kan sọ bóyá nǹkan tó wà nínú ẹ̀ tó fi sọ ọ̀tọ̀ ṣùgbọ́n bí àwọn èèyàn tó gbọ́rọ̀ yẹn bí wọ́n ṣe bá gbé ó padà wá <laughs> mi ìfẹ́ ti máa sọ tán àwọn èèyàn máa ti mọ ẹni tí mo fẹ́ tí mo dárúkọ ẹ̀ ẹ̀ mo fẹ́ dárúkọ tó ti yé bẹ́ẹ̀ ó ti yé mi. so ó yẹ kí a máa ṣọ́ nǹkan tá a bá ń sọ káríra wa pé òkè la wà hmm òkè la wà so a ní láti mọ̀ wípé role bó a ṣe jẹ́ role model òkè ń sìn ọmọ mi look up to me as a child as a child mother and child child ó wá bá mi fún nǹkan kan ok tí n bá mọ̀ ọgbọ́n àti ọpọlọ ni mo máa fi bá sọ̀rọ̀ mm. kì í ṣe pé kí n kàn tí n bá fún ní wrong direction wọ́n ti bá sọ àwọn nǹkan tó yẹ kí n sọ fún un ó lè lead ẹ̀ sí nǹkan tí ò yẹ kó ṣe. Mm, mm. lọ́jọ́ ọ̀la lọ́jọ́ ọ̀la. 是。